jákọ́bù orí kẹrin níbo ni ogun ti ń wá níbo ni ìjà sì ti ń wá sáàrin yín ṣebí nípa ìfẹ́kúfẹ́ yín tí ó ń jagun nínú àwọn ẹ̀yà ara yín ni ẹ̀ ń fẹ́ nǹkan kan ọwọ́ yín kò sì tẹ́ ẹ bá ń tìtorí rẹ̀ pànìyàn ẹ̀ ń jowú nítorí nǹkan kan ọwọ́ yín kò bá ohun tí ẹ̀ ń jowú lé lórí ẹ bá sọ di ọ̀ràn ìjà àti ogun ọwọ́ yín kò tẹ ohun tí ẹ fẹ́ nítorí pé ẹ kò béèrè lọ́dọ̀ ọlọ́run bí ẹ bá sì béèrè ẹ kò rí ohun tí ẹ béèrè gbà nítorí èrò burúkú ni ẹ fi béèrè kí ẹ lè lo ohun tí ẹ béèrè fún ìfẹ́kùfẹ́ ti ara yín ẹ̀yin àgbèrè ẹ kò mọ̀ pé ìbá ayé ṣọ̀rẹ́ ní láti jẹ́ ìbá ọlọ́run ṣọ̀tá nítorí náà ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé ti yàn láti jẹ́ ọ̀tá ọlọ́run àbí ẹ rò pé lásán ni ìwé mímọ́ sọ pé ẹ̀mí tí ó fi sínú wa ń jowú gidigidi lórí wa ṣùgbọ́n oore ọ̀fẹ́ tí ọlọ́run fi fún ni tóbi ju èyí lọ nítorí èyí ni ìwé mímọ́ ṣe sọ pé. ọlọ́run lòdì sí àwọn onígbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. nítorí náà ẹ fi ara yín sábẹ́ àṣẹ ọlọ́run ẹ dojú ìjà kọ èṣù. yóò sì sá lọ kúrò lọ́dọ̀ yín ẹ súnmọ́ ọlọ́run òun ó sì súnmọ́ yín ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ ẹ jẹ́ kí ọkàn yín dá ṣáká ẹ̀yin oníyèméjì ẹ jẹ́ kí ọkàn yín bàjẹ́ ẹ ṣọ̀fọ̀ ẹ sọkún ẹ má rẹ́rìn mọ́ ńṣe ni kí ẹ fajúro ẹ máa banújẹ́ dípò yíyọ̀ tí ẹ ń yọ̀. ẹ rẹ ara yín sílẹ̀ níwájú olúwa yóò wá gbé yín ga ẹ̀yin ará ẹ má ṣe sọ̀rọ̀ àbùkù nípa ara yín ẹni tí ó bá ń sọ̀rọ̀ àbùkù nípa arákùnrin rẹ̀ tàbí tí ó bá ń dá arákùnrin rẹ̀ lẹ́jọ́ ń sọ̀rọ̀ àbùkù sí òfin ó tún ń dá òfin lẹ́jọ́ tí ó bá wá ń dá òfin lẹ́jọ́ ó sọ ara rẹ̀ di onídàájọ́ òfin dípò olùṣe ohun tí òfin wí ẹnìkan ṣoṣo ni ó fúnni lófin tí ó jẹ́ onídàájọ́ òun ni ẹni tí ó lè gba ẹ̀mí là tí ó sì lè pa ẹ̀mí run ṣùgbọ́n ìwọ ta ni ọ́ tí o fi ń da ẹnìkejì rẹ lẹ́jọ́ ẹ gbọ́ náà ẹ̀yin tí ẹ̀ ń wí pé lónìí tàbí lọ́la a ó lọ sí ibi báyìí a ó ṣe ọdún kan níbẹ̀ a ó ṣòwò a ó sì jèrè ẹ kò mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí yín lọ́la nítorí ìkùukùu ni yín tí ó wà fún àkókò díẹ̀ lẹ́yìn náà tí kò ní í sí mọ́ ohun tí ẹ máa wí ni pé bí olúwa bá dá ẹ̀mí sí a ó ṣe báyìí báyìí ṣùgbọ́n ẹ̀ ń lérí ẹ̀ ń fọ́nu irú ìlérí báyìí kò dára nítorí náà ẹni tí ó bá mọ rere ṣe tí kò ṣe é ẹ̀ṣẹ̀ ni ó ń gbà.